èmi ò mọ̀ pé ẹbọ atúmọ̀ yìí. ó tiẹ̀ ti da. bẹ́ẹ̀ ni mo mọ̀ ọmọ fìlẹ̀ ẹ̀wẹ́ lọ ni. bó ṣe máa bẹ̀rẹ̀ rẹ o bó ṣe máa bẹ̀rẹ̀ rẹ o sọ́ńtọ́ àtúbà kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. mo ní mẹ́sẹ̀gì fún ẹ. mẹ́sẹ̀gì. bẹ́ẹ̀ ni. ẹ kí ló tó sẹ́ndẹ̀ lórí whatsapp àbí lórí ìyàwó mẹ́sẹ̀gì. mi ní nọ́mbà ẹ mo wò pé face to face ni mẹ́sẹ̀gì. ok o fi ṣe kànáyọ kànáyọ. bẹ́ẹ̀ni ok mò ń gbọ́. arákùnrin má jóná láyé. arábìnrin ìwọ náà má sọkún láyé. Ah, ah, gbé ọ̀rọ̀ olúwa. ìwọ náà gbé ọ̀rọ̀ àwọn bàbá mi. fẹ́mi sílẹ̀ kó gbọ́ ìkìlọ̀. ìwọ náà ah, wọ́n tiẹ̀ ti wá gé mi létí lọ. ẹ jẹ́ kó lẹ̀ síbẹ̀ padà. wọ́n lè lẹ̀. Eh. etí yẹn ti sọnù. ó ti sọnù. èmi á fi jésù kristi dá etí padà sí. dá etí padà ó kàn pariwo ni màá máa gbàdúrà fún ẹ kí olúwa kí o fọwọ́ tó ẹ ní ọkàn kí jésù kristi kó wẹ ẹ ní àwẹ̀ mọ́ gbogbo àìṣedédé rẹ kí jésù bá mi wẹ̀ mọ́. ọ̀rọ̀ wẹ̀ kọ́ ló kéèyàn wẹ̀ lẹ́mẹ̀wá nísìnyí olúwa kí jésù wẹ̀ mí láti ní dọ̀là mo sì tún máa padà wẹ̀ fúnra mi torí wọ́n máa wẹ̀mí wẹ̀mí wẹ̀mí wẹ̀mí wẹ̀mí èmi gan máa lọ padà lọ wẹ̀. ìwọ tó sí kèsì ni tó bá ti ṣe báyìí èmi gan ti ṣe báyìí sí ẹ o tún fẹ́ mọ̀ ọjà wa jaja fa. kọ́fà bíi. pẹ̀lẹ́. ẹ bá wo lẹ́yìn. ọlùsì ẹran ni ìgbẹ́. dára tí mò ń jẹ tí mò ń ta yín.